الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وعلى آله وأصحابه وما والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس العاشر في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصيري ذي القرنين حفظه الله تعالى ورعاه خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا تزويج النبي صلى الله عليه وآله وسلم خديجة خديجة بنت خويلد بن أسد ابن عبد العزي بن قصي بن كلاب تزوجها النبي صلى الله عليه وآله وسلم بمكة وهو ابن خمس وعشرين سنة وبقيت معه إلى أن أكرمه الله برسالته فآمنت به ونصرته فكانت له وزير صدق وماتت قبل الهجرة بثلاث سنين في الأصح عن ابن عباس رضي الله عنهما قال إن عم عمرو بن أسد زودها رسول الله صلى الله عليه وآله وسلم وأن أباها مات قبل الفجار نعم لن يدقى الله بالله سبحانه وتعالى اتيات ما في تسواجني هوني تزويج النبي صلى الله عليه وسلم خديجة رضي الله عنها سواجكي a tó lọ síbi àkọlé tèní òun náà ni pé èyí tí a kà kẹ́yìn ní ìjọ ni ní abẹ́rẹ̀ ẹ máa rí ìṣàhàrọ̀ nàbí sallallahu alayhi wa sallam ìṣàhàrọ̀ nàbí yúnà muhammadun sallallahu alayhi wa sallam qabla nubuwatihi inda qawmihi bi afdal sifatain as wal amana hatta luqiba bil amin ipe anibi amahama sallallahu alaihi wasallam ó gbajúmọ̀ pẹ̀lú àwọn ìwà tó dáa ìwà tó dáa tó yẹ pé ìwà tó lọ́lá nínú ó gbajúmọ̀ pẹ̀lú rẹ̀ anibi ní sallallahu alaihi wasallam wọ́n ní iwa bi bí bi bí ìwà tó pọ̀ síwájú kó tó di pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala gbé dìde anibi gbajúmọ̀ pẹ̀lú òdodo ẹ́ wal amana àti ìní amana tí gbé wọ́n fi sọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní kí ni o al-amin wọ́n pè ní lókèbá bil-amin wọ́n máa ń dá pé pé al-amin olùfọkànbalẹ̀ gbẹ́gbẹ́ kẹsí lọ́dọ̀ kò ní jàmbẹ́ eléyìí ní bẹ nínú tírà wa àmọ́ pẹ̀lú àǹfààní tí ń bẹ nínú rọ̀rọ̀ yìí ọ̀kan nínú àwọn onímímọ̀ wọ́n mú wá níbi tírà tí wọ́n pé ànábì Muhammad min sifati nabi sallallahu alaihi wasallam qabla al-bi'tha nǹkan tí ń bẹ nínú wà ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́ba àwọn aláìmọ̀kẹ́ tí ń bẹ ní táìmùgbà náà kò bá wọn ṣe ó wá gbajúmọ̀ pẹ̀lú àwọn aládà àwọn ìwà tó dá tó tako tiwọn nínú rẹ̀ ní pé àsìkò yẹn ẹbọ ṣíṣe ó gbajúgbajà nínú kan tí wọ́n máa níbi mọ̀ ni pé ádámù ìṣirọ́kì billahi ta'ala òjíṣẹ́ ọlọ́run ọba kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba rí nígbà tí wọn ètí ìgbèdìde lójíṣẹ́ kètí ìdánábì ọlọ́run kò lè belé pé ó dòjú sí ọlọ́run ọba sallallahu alayhi wa sallam inú ròyìn rẹ̀ ní pé ń kọ́ o adamul ishiraq billahi ta'ala kò yí ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba bákan náà anabi muhammad sallallahu alayhi wa sallam adamu tanawul ala at'imati muharrama àwọn oúnjẹ tí wọ́n ṣe léwọ̀ bí àwọn tí wọ́n èyí tí wọ́n pa fóòsà wọn anabi muhammad sallallahu alayhi wa sallam bá wọn jẹ́ bákanáà ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ìwà tó dáa ànábì Muhammad sallallahu alaihi wasallam a máa wù ú gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí òdodo sísọ ìní àmọ́ náà gẹ́gẹ́ bí tí a ti kà síwájú nínú wà ànábì Muhammad ni wàlúwàfà gẹ́gẹ́ bí ìmá pé àdéhùn aláàdì ìmá ṣe dédé alinsọ́f ìmá ṣe dọ́gbandọ́gba wà rahman kéyìn ó ní àánú àánú èèyàn lójú ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe bákan náà wọ́n ṣàbàkọ́tọ̀ alẹ́lẹ́fukọ́rọ́ yìí wọ́l aramil ànábì Muhammad sallallahu alaihi wasallam ń ṣàánú àwọn tálíkà àwọn aláìní àwọn ẹni tó kọ wọn ti kú olópó a máa ṣàánú wọn bákan náà máa ń ṣe dèyàfà gbogbo àwọn kan tá yìí torí àkókò ni ẹ̀rí ń táwọn onímọ̀ mú wá pé òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam kì í ṣe ẹni tí ó máa ń wùwà àwọn aláìmọ̀kan kódà ńgbà tí islam ti dé sallallahu alayhi wa sallam kọlọmba akí anábíà muhammad sallallahu alayhi wa sallam náà káwá padà sí ibi àkọlé tẹni ìgbé ìyàwó tán nábíà muhammad sallallahu alayhi wa sallam tó gbé khadija bintu khuwailid bin asad bin abdul uzza bin qusay bunokilab a tànàbí gbé ìyá dáadáa ìyá rí ìyá àlìjẹ́nà gẹ́gẹ́ bá níbà Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fún wa ní nírò nípa rẹ̀ a ó fẹ́ a níbà Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ bí Makka nígbàtà níbi wà ní Makka wa huwa ibnu khamsi wa ishirina sana àníbì náà ń bẹ ní 25 years old nígbàtí ó fi fẹ́ ìyáláwa Khadija uh, bintu Khuwailid radiyallahu anha náà àníbíà Muhammad sallallahu alaihi wasallam nígbà tó fẹ́ yáyí tán ó fẹ́ yáyí ìyá yìí wá pẹ̀lú àníbíà Muhammad sallallahu alaihi wasallam ila an akramahu Allahu bi risalatihi títí tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó fi pán àníbíà Muhammad lé pẹ̀lú kó sọ́ di eh, òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam àwa ṣàlàyé pé ànábì wà ní 25 years old kí ojo ọjọ́ Khadija bintu Khuwailid radiyallahu anha àkọ́ sínú tíra èyí tí a ń kà lọ́wọ́ fún ara wa kí ojo ko akọ ni nítorí ojo ko òun ni pé egbawa ẹgbàwá òkú ẹgbàwá ẹgbàwá ò ẹgbàwá ò ẹgbàwá tó lálàáfíà kò wáyé lórí rẹ̀ kó dákọ ọjọ́ eré ìyá ńlá wa Khadija pọ́nbélé ẹnu òdẹ kò lórí rẹ̀ ìgbà míì ààrẹ ni sọ pé twenty five years náà ni gẹ́gẹ́ bí Ibn Hisham Imam Tabari àtàwọn míì nínú àwọn onímímà sheikh wa Ibn Kathir rahimahullah nínú albidaya wa nahaya wọ́n ṣàlàyé síbẹ̀ ẹnu àwọn onímímọ́ kò wọ́n gbọ́rọ̀ wá léyìí tó pọ̀ lọ́dọ̀ àwọn àfáà tó ti síwájú èyí tí wọ́n mú nínú ti kíni ibn hisham ó wà ń bẹ̀ ara wọn èyí tó fẹ́ pọ̀ nínú ọ̀rọ̀ ni pé bíra twenty eight ni khadija wa ń gbà yẹn nínú nǹkan tí eh, bàbá abdul kasiri sọ ọ̀rọ̀ méjì gan làwọn gan mú wá tí wọ́n padà fi conclude ẹ̀ pé ànábì wà ní 25 years ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń rèsì 25 years fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ara tó jẹ́ ká sọ lọ́rọ̀ nìyẹn wípé àti èyí ń súnmọ́ torí pé ẹnu fẹ́ kò lórí pé 25 years old là ànábì wà nígbà yẹn bó jẹ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ mìíràn tó wà àmọ́ èyí ń tẹ̀wọ̀n tó 25 years àmọ́ títí Khadija ọ̀rọ̀ náà pọ̀ ara àwọn èèyàn tó sọ pé Khadija wà ní 65 years old ara àwọn èèyàn tí a sọ pé ó wà ní 40 ara àwọn èèyàn tí a sọ pé ó wà ní twenty àì thirty five ara àwọn èèyàn tí ẹ sọ pé twenty five gègé ìkẹ̀kẹ́ náà ni wọ́n. so àìkó ẹnu òun náà ni ò jẹ́ kí àwa náà ó lè mú wá àdẹ̀rí ẹgbà wa tó fẹsẹ̀ múlẹ̀ bóyá níbi ló mẹ́ṣọ̀n rẹ̀ ni àbáwọn sọ̀hábà rọ́dí aláàánihù àjùmọ̀yìn àyàfi èyí tá a rí nínú àwọn kútùbù lókù so èyí òun ló jẹ́ kí a fi ilẹ̀ sí ẹgbẹ́ kan títí dìgbà míì tí a tún máa fi tẹ̀síwájú nínú àwọn ìṣe ìwádìí àmọ́bí tí ìwádìí wá délé ni wallahu ta'ala a'lam òun náà ní pé ẹnu wọn ní orí rẹ̀ àríwọ̀n wọ́n pè ní thirty five twenty five àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adẹ̀rí márùn-ún mítẹ̀ pé twenty eight ni Khadija wà radiyallahu anha àmọ́ al-muhim nǹkan tó súnmọ́ ipẹ́ni tí èèyàn lè fẹ́ òun náà ni Khadija wà kódà tó ráwọn onímọ̀ tẹ́ sọ pé òkè èèyàn bímọ bíi mẹ́fà fún èèyàn ṣé ó ti á pé ó ti á ga lọ́dún ní wàá rí twenty kiri ọ̀ní hàn àwọn obìnrin máa ń dé táìmù tí wọn ò ní lè bí mama ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ọ̀pọ̀lọpọ̀ ààyè ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà àmọ́ kòrèṣì tí wọ́n bá kọjá fifteen hundred tó mọ́ bímọ lọ kọlọ́ba kọjọ kọ́ wa kẹ́ àwọn onímọ̀ wa nínú ẹ̀sìn almuhim òun náà ni pé títà níbi twenty five years ó dẹ̀ fẹ́ Khadija lẹ́ni tí ó gba fífẹ́ tí èdè ìṣẹ́ tó ti dé àgbàjù àmọ́júrí rẹ̀ ẹnu òkò lórí ẹ̀ bákan náà Khadija ó wà pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi di pé ọlọ́run ọba kí ànábì Muhammad pẹ̀lú ìránṣẹ́ pẹ̀lú ipò ọ̀ràn sí gbogbo ayé fa amanat bi radiyallahu anha ó gba ànábì gbọ́ débi pé tí wọ́n bá ń ka àkọ́kọ́ obìnrin tó gba ànábì Muhammad gbọ́ wọ́n èmú èèyàn méjì ẹnu àwọn onímọ̀ kò ìfẹsẹ̀múlẹ̀ ìtàn náà dẹ̀ gbé ipe Khadija ni àkọ́kọ́ obìnrin tó gbà fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí wá sí gbígbà nìkan wa nasaratuhu radiyallahu anha ó ràn Ànábì Muhammad lọ́wọ́ pẹ̀lú owó rẹ̀ ní pẹ̀lú ìjẹ́ dáadáa tó máa nẹ́bí mà òun náà ló fi ran Ànábì Muhammad sallallahu alayhi wa sallam eré ẹ̀ lọ́ràn lọ́wọ́ lé lórí Khadija bintu Khuwaylid radiyallahu anha fakanat lahu wazira sidikin ẹ̀rí a olùrànlọ́wọ́ dáadáa good minister òun ni Khadija jẹ́ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ni ire tó dúró tì olùkún lọ́wọ́ ẹ̀rí òun náà ni Khadija jẹ́ fún anabi Muhammad sallallahu alayhi wa ó dúró tì pẹ̀lú òdodo léyìí tó yẹ pé kọ̀díjà ò dúró tì ànábì kó wò ó pé ó lẹ́sìn ìgbà ṣebí tó wọ́n láìkì níjẹ́ fojú ẹ̀ o kí n tó máa báwọn míì ṣe tó bá fẹ́ ṣe ní fact ìgbàláyé wà fún àmọ́ lọ́hùn òsì yá yìí bẹ́ẹ̀ lẹ́ni bú káwọn obìnrin náà tara ẹ̀kọ́ ẹ̀kọ́ lẹ́ni bó làwa ṣe rí sọ́kọ wa tá a mọ̀ pé ń sin lọ́hùn ìjà wa náà dúró tì í sá kún lọ́wọ́ sá pẹ̀lú sin lọ́wọ́ ọba tọkọ wa ń sin lọ́wọ́ ọba ìjáwa náà gbọ́lọ́wọ́ bá gbọ́ pẹ̀lú ẹ̀ ìjáwa náà ń súnà níbi Muhammad pẹ̀lú ẹ̀ ìjáwa náà dúó lórí tọ́lọ́wọ́ bá tí àárípọ̀kọ̀ wa náà dúó lé lórí mélòó mélòó obìnrin míì tó yẹ pé nìfáàkì ni nìfáàkì ni ẹ̀ẹ̀tẹ̀ káàdì ẹ̀rí lẹ́lòmíì ń ṣe lábẹ́ òrùlé ọkọ ẹ̀ tẹ́tẹ́ pé wọ́n jọmọ kí bó ti súnà súnà pẹ̀lú ọkọ ni tọkọ bá ti lọ táwọn máa sí i tí ń gbà lọ ó dẹ̀ ń ṣe lẹ́yìn rẹ̀ ó dẹ̀ mọ tó dì sẹ́mi ó dẹ̀ mọ tí ń sin lẹ́sìn ó tún mọ tí ń wù níwà so ìyáláwa Khadija radiyallahu anha òun ò ṣe ẹni búsà níbi Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe dáadáa pẹ̀lú àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ni tó jọ kó dóti pẹ̀lú òdodo bákan náà ńkọ́ wà máa tàti qabla al-hijra bi sinina fil ó kù bí ọdún mẹ́ta tí òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ ṣe ìjírọ́ lọ sí Madina òun ni ìyá yìí fi ayé sílẹ̀ kọ́lọ́wọ́n bá kọjọ kó bá wa ṣe àlékún kẹ́gẹ̀ fún Khadija bintu Khuwailid ẹni tá nẹ́bí fún wa ní ròdùnú pé ó wà Janna ni kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kọjọ kó bá wa ṣàlékún kẹ́gẹ̀ fún. bákan náà ìgbà wá látọ̀dọ̀ ibn abbas radiyallahu anhu radiyallahu anhuma qal ó ní pé inna ammaha amru ibn asad amru ibn asad ó jẹ́ nìkan tó yẹ pé òun ni ọ́nkù khadija òun ni zawajaha rasulallahi sallallahu alaihi wasallam ó fi fún àníbí àmàhámà ó fi fún òjísí ọlọ́run bá bákan náà ibn abbas ni wọ́n sọ̀tàn yẹn fún wa pé wà á na àbáha máta qabla al-fijar bẹ́ẹ̀ ni ìbàbá khadija ó kú síwájú kó tó di ìgbà tí wọ́n ṣe halfulfijar àwọn halfulfijar àwọn fijar halfulfijar nìkan kan ní tá tún máa ṣe àlàyé rẹ̀ síwájú àwọn tí wọ́n ní òsí bí hasaru yìí ó fi rinlẹ̀ bẹ́ẹ̀ náà ni tàbá wo àwọn onímọ̀ sọ pé ó lálàáfíà tàbá dẹ̀ wo tàríkì tọ́bárí a máa bá ọ̀rọ̀ yìí bẹ̀. ولها خصائص منها أنه صلى الله عليه وآله وسلم لم يتزوج عليها غيرها ومنها أن أولاده صلى الله عليه وآله وسلم كلهم منها قاسم عبد الله فاطمة رقية زينب أم كلثوم إلا إبراهيم عليه السلام فإنه من مارية الكبتية ومنها أنها خير نساء الأمة وأفضل نساء الجنة عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم خط أربعة خطوط ثم قال أتدرون لما خططت هذه الخطوط قالوا لا قال أفضل نساء الجنة أربع مريم مريم بنت عمران وخديجة بنت خويلد وفاطمة بنت محمد صلى الله عليه وآله وسلم وآسية امرأة فرعون نعم nínú nǹkan tààtùn kọ́ nípa Khadija bí ìtàn rẹ̀ ṣe lọ òun náà ni a díẹ̀ àwọn onímọ̀ tẹ́ pẹpẹ ọ̀rọ̀ lẹ̀ níbi ìtàn Khadija ọ̀rọ̀ lọ tí wọ́n bá ń sọ tó lálàáfíà nínú ta níbi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ̀rọ̀ nípa Khadija bákan náà oríṣiríṣi nínú àwọn ẹgbàwá míì tí kò lálàáfíà òun náà tó ń bẹ táwọn ẹlòmíì náà tó máa ń sọ àmẹ́yì tó lálàáfíà nínú díẹ̀ tí ọlọ́ọ̀ni kójú ti wó tó òun ni àti mẹ́nu bá ní ká tún tẹ̀síwájú nípa ìyálawa Khadija bintu Khuwailid radiyallahu anha wọ́n ní walaha khasahisun minha ó ní àwọn ẹ̀ṣà àwọn ẹ̀ṣà yìí nínú rẹ̀ annahu sallallahu alayhi wa sallam lam yatazawwaj alayha ghayraha òun ní annabi ò fẹ́ ẹlòmíì e ti bẹ̀rẹ̀ sí lo ìgbésí ayé pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ lo nǹkan tí ó lọ bí 25 years ó lé ní ogún ọdún tí aláwa Khadija tó lò pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam a rí pé kí a bá wò wípé Khadija bintu Khuwailid radiyallahu anha nígbàtí òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ó fi fẹ́ ànábì ti pé 25 years kọ́lọ́ndẹ̀ tó gbé dìde lójíṣẹ́ ànábì pé 40 years tabawo àti rí 15 years báyẹn Nam ọlọ́run gbé ànábì dìde lójíṣẹ́ nígbà tí ó lo ọdún ní nǹkan bí ọdún mẹ́tàlá lànábì lò ní maka ó lo mẹ́wàá ní madina sallallahu alayhi wa sallam mẹ́tàlá tó wá lò ní maka yìí ó kù nǹkan bí ọdún mẹ́ta tó jí sí ọlọ́run ọba tí ó lọ sí Medina òun ni ìyá wa Khadija ló jáde kú láyé tábà wo àárín yìí a rí i pé ká fi ọdún bíi mẹ́tàlá ká tún fi kún bíi fifteen a rí i pé ọdún yẹn ni àbí ká fi ten ṣẹ̀ǹkú ọdún mẹ́tàlá lára níbi ló mọ́kà ó wá kọ ọdún mẹ́ta tí ó lọ sí Medina iná ló jáde á rí kó lo ọdún mẹ́wàá pẹ̀lú rìsálà pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó lọ́n gbé ànábì Muhammad dìde ló jíṣẹ́ tí ń ṣiṣẹ́ takuntakun tí ń wọ àárín àwọn kèfèrí tí ń pe gbogbo àwọn ẹbí ẹ̀ tó jẹ́ ẹ̀rí wà ń ṣe ashiratakal aqrabin wà ń dúró ashiratakal aqrabin nígbà tá ànábì fi ń sọ̀rọ̀ tí fi ń pè wọ́n sẹ́sìn ẹni tí ó jẹ́ obìnrin tó dúró tì ní nígbà tó lé títí tó fi di kó lé gbogbo ẹ̀yẹn là Khadija ó fi dúró títí tọ́lọ́run fi ní kó kó wọn jáde kúrò ní ayé ẹ rí i pé kó tó dòjíṣẹ́ ó lò nǹkan bíi fifteen years pẹ̀lú àníbi àmàmà lẹ́yìn ìgbà tó dòjíṣẹ́ tán ó tún lò nǹkan bíi ten years tàbá wò ó lò bíi twenty five years pẹ̀lú àníbi àmàmà sallallahu alayhi wa sallam. bákan náà Khadija ẹni ẹ̀sán ni tó fi lò twenty five yìí òjíṣẹ́ lá kò fẹ́ ìyàwó lé Khadija bákan náà nínú ẹ̀sà tí ìyànlá wa Khadija tó ní anna awladahu sallallahu alaihi wasallam kulluhum minha wọ́n ní gbogbo ọmọ tí wọn Khadija ló bí ẹ́ wọ́n ní Qasim Abdullah Fatima Ruqayya Zainab Ummul Kulthum illa Ibrahim àyàfi Ibrahim nìkan ni Khadija òbí fún òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam fàyínàhù min Mariyat al-Qibtiyya Mariyat al-Qibtiyya a padà bá ìtẹ̀ débẹ̀ ọ̀kanú àwọn ọba ló fi ṣe gift fánibà Muhammad sallallahu alaihi wasallam òyí náà ń bẹ nínú ẹni ó ń bẹ lábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ló bí Ibrahim alayhi salatu wassalam bákan náà wa minha annaha khayru nisa'il umma ní tí ò sí àyàfi òun ni ó lóore jù ní gbogbo obìnrin àlùmọ̀ yìí wa afdalu nisa'il janna òun náà ló dẹ̀ lọ́lá jù nínú àwọn obìnrin àlìjẹ́nà Ibn Abbas radiyallahu anhu radiyallahu anhuma wọ́n ni anna rasulallah sallallahu alaihi wasallam khatta arbata khutut anabi la alamẹ́rin ọlá alamẹ́rin thumma qala lẹ́yìn gbà lànàbí wa ń sọ pé atadiruna lima khattattu hadhihi alkhutut ṣe mọ̀ dí tí mo fi fàlàmẹ́rin yìí qalu la ní táwọn wọ́n sọ radiyallahu anhu wọ́n wá sọ fún àníbí pé àmọ̀dí tó fi fàlà mẹ́rin yẹn o qalu la wọ́n ní no àmọ̀dí ẹ̀ ó ní afdal nisa il janna arba nígbà míì tí àwọn tí wọ́n bá ń yọ àwọn turku tedris àwọn àfá onímímọ̀ àwọn àfá onítẹ́ríbíà wọ́n mọ̀ ń lọ sọ́dọ̀ àníbà Muhammad gan-an sallallahu alaihi wasallam wípé àwọn nǹkan mí ń bẹ ó máa nídi kóyàn ọmọ tí yàn fẹ́ kọ́ ìtí ma àmẹ́ kọ́kọ́ ju question tí ó mọ̀ yẹn síná kókó máa dààmú lórí ẹ̀ pé kí ni ó wá jẹ́ o ni ó wá jẹ́ o nígbà tẹ́ bá sọ ánsà yẹn fún yóò mọ̀ yẹ torí pé ó ti kọ́kọ́ dààmú kò gẹ́tẹ̀ wọ́n ní ara mẹ́tọ̀ta níbi mọ̀ fi tọ́ àwọn sọ̀hábà ni á dẹ̀ rí ọ̀gọ̀rọ̀ àdìsí ní orí olè yìí ọ̀rọ̀ dọ́là àhàní sallallahu alaihi wasallam kọlọba kí a níbà muhammad sallallahu alaihi wasallam òun ni khairul mudarrisin ẹni tó lórí jù ní ẹni tí ma ń kọ́yàn lẹ́kọ̀ọ́ tó yẹ pé àwọn akọ́nilẹ́kọ̀ọ́ musulmi àdẹ́ntíẹsì musulmi ma ń jàǹfààní níbi ìkọ́nilẹ́kọ̀ọ́ àníbà muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n láwọn ọmọdé tó fi fàlà mẹ́rin ó wá àwọn tó wá lóore jù nínú àwọn obìnrin àlìjẹ́nnà mẹ́rin náà ni wọ́n ọ̀rọ̀ yìí bẹ nínú musnad imam ahmed masalat imam hakim bákan náà sheikh al-albani wọ́n sọ pé hadithun sahih nínú sílísáàtì sahih àwọn a níbi sọ pé àwọn tó ẹni tó lóore jù àwọn tó lóore jù náà bí alìjẹ́nà mẹ́rin ni wọ́n ọwá ń ka o ní mariam bintu imran mariam ìyá ànábì Ìsá alayhi salatu wassalam ó ní òun lẹni àkọ́kọ́ ẹni kejì khadijatu bintu khuwailid khadijatu bintu khuwailid òun lẹni ẹlẹ́ẹ̀kejì òun ní pé ìyàwó tà níbi kọ́kọ́ fẹ́ òun ni ẹlẹ́ẹ̀kejì ó wá ní ẹlẹ́ẹ̀kẹta wà fáfímọ́tú ibnatu muhammad sallallahu alaihi wasallam ẹni ẹlẹ́ẹ̀kẹta ni fáfímọ́ ma níbi muhammad sallallahu alaihi wasallam bákan Aasiatu ìmọ̀ràtú fìràún aṣíà ìyàwó fìràún ẹ̀dùbọ́lọ̀ ṣe mọ́ tó ṣẹ̀rẹ̀ níjọ́ mi ẹni tó yapò kíjù ní tẹ́nu rẹ̀ òun ni fìràún ẹni rí nínú àwọn aṣíwájú àlìjẹ́nnà ilẹ̀ ìbẹ̀ ní ọ́ndà rẹ̀ so ọlọ́mọ ń fi ọkọ̀ àtayá a máa fi ṣàdánwò ní ìjọ́ mi ẹnu sọ pé káwọ́ máa tọrọ àwa àtàwọn ará ilé wa kọ́lọ̀ ń ṣe wa ní ẹni rí káde máa ṣiṣẹ́ tọ̀ bá a bá ṣe ní agbára mọ́ àásíá ẹ́ ìmọ̀ráàtú fìràún òun náà bẹnu àwọn tí olórí jọ amẹ́rin yìí ni òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ló kà nípa pé inú àwọn ẹni dáadáa tí wọ́n jẹ́ aṣíwájú obìnrin àjẹ́nà ni akẹ́kọ̀ọ́ lára Khadija ẹ̀kọ́ tí adẹ̀kọ́ yìí náà òun náà ni àwọn pàtàkì ìdó ti ọkọ á padà máa kà nínú Badul Wahyi bí Khadija ṣe dúó nígbà sọ̀rọ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo obìnrin náà bóyá lè kókó wà pẹ̀lú ọkọ nílé ni nínú níta kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn síwájú òun náà ni kí obìnrin ó dúó ti ọkọ rẹ̀ nígbà sọ̀rọ̀ kó lè máa bẹ̀ lọ́wọ́n bá fún un ìṣesí àwọn ẹni dáadáa ni ìṣesí ẹni rẹ ni ìṣesí ìjọmọlúàbí ni eléyìí so káwa náà dẹ̀ kọ́kọ́ wa lọ́wọ́ lórí dáadáa ká dẹ̀ gbìyànjú ká yá dáadáa pàtàkì obìnrin tí ọkọ bá ń pè sẹ́sìn káwa náà gbìyànjú láti máa jẹ́ láti máa jẹ́ pé yẹn ká dótọ́ wa nígbà tó bá ródodo ẹ̀rí pé àníbì náà èyí ródodo tẹ́lẹ̀ that rìsáàlà nùbúwà

kò rí ṣòro látọ̀dọ̀ ọ̀gá ẹ̀ kò rí ṣòro látọ̀dọ̀ àwọn aládùúgbò ẹ̀ kò rí ṣòro látọ̀dọ̀ àwọn tó jọ̀gá fún àwọn tí ń bọ̀ àwọn tí ń gbowó lọ́wọ́ ẹ̀ àmọ́ ó ní ṣòro nínú ilé ẹ̀ lórí pọ́fẹ́ sí lọ́wọ́n ọba ẹ jẹ́ kí a lọ bẹ̀rù ọlọ́run bá àwa tí ilé wa bá rí báyìí àwa tí ọ̀dẹ̀dẹ̀ wa bá rí báyìí àwa tálámọ̀rí wa bá rí báyìí ẹ jẹ́ ká padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ká fi jọ àwọn ẹni ìsíwájú هذا وصلى الله على خير خلق نبينا محمد وعلى آله وصحبه